ètùtù ètùtù ètùtù ètùtù means propitiation ètùtù means propitiation ọmọ Ọlọ́run ni a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa ọmọ ọlọ́run ni a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa